hello my people. welcome to bose corners tv if not today now they come across my channel So you never subscribe make you subscribe hit on the notification bell so that whenever they upload new video you go they get notified so without wasting time guys i did on royal home celebrating and so on so e got video when we go they react to for this place today Now about sister Eh, his neighbor uh, eh, uh, eh, Becky Jesse, uh, Bookie Jesse, and uh, Joko Tade. You understand me? Joko Tade, when be say they say they carry uh, Koti, they go arrest. Some people say they're there for uh, prison. So we not really know for but for this video one una wan watch. Una go see for there. So una go watch and reach grand come leave wetin una una come leave comment according to wetin una watch for here I people, so my correct people. Now go leave with di comment anytin I watch for here I beg make na leave the comment for there so make you abeg subscribe to my channel so that anytime when i bring new video they come you go dey see am and eh, share hit on the notification bell not forget guys say it's allowed not be money dey take dey buy am and may you follow me for my facebook page as Boss Corners tv so guys internet dey hot my people. as i see this one we will sit down here and we'll gather to react to this particular video when e dey for here my correct people. internet dey hot The cash fire for this morning say about joke or otadi wey be say they say they don't carry and this one sef he connect he consign abike jabadan he consign am too so my people, if you want to know the real thing, try to watch the video reach ground me i don't know why grown up people now e go come they do this one i don't know they say they no dey be pass something but somehow somehow The thing get as as e be so guys now for this really video me i no really know wetin happen Now this one now if you now watch and read ground now come know waiting really shele for this particular video so I beg, make we try to make we watch them together and bye leave your comment and opinion. ọkọ fẹ́ gbé yín ṣọ́ àbàyè lọ sórí àtisídẹ́ǹtì jókòó sí kirikiri ṣé ń gbọ́ now wọ́n wá fún nílé fódìndín ọdún méjì nínú ewé àkúkú mọ̀ ìgbà tó máa bú àwọn ewé báyìí ó bú wọn ìyá tó fún nílé yẹn ó bu ó tú àṣírí ìyá yẹn síta gbogbo nǹkan nípa ìyá yẹn ó bọ́ta ó bú ìyá yẹn ibi tó ti bú ìyá yẹn ibẹ̀ ni ibi tó ti bú ìyá yẹn ibẹ̀ ni lady ti rí kí ló kọ lady rufusabe rufusabe help ẹ ipe ah ọdẹ ọdẹ ń ṣe girl yìí báyìí rufusabe mu rufusabe náà. No ó fún lówó ìyẹn ó exploit yẹn bí wèrè kò sí nǹkan tí ò gbà lọ́wọ́ Rufusabe ó tún bọ́ta náà ó bu Rufusabe ni ó tún kúrò lọ́dọ̀ Rufusabe ó bọ́ sọ́dọ̀ Làfúnkì lafunki ìyá omi Làfúnkì yeye omi yeye omi ṣẹ́mọ́ Làfúnkì yeye omi la cream like frying pan la cream like frying pan àǹtí mi tó da yeye omi ó tún bọ́ sọ́dọ̀ yeye omi Làfúnkì ṣẹ́ rántí tí Làfúnkì ṣe birthday Ni Nigeria òun ló kọ́kọ́ lọ síbẹ̀ ṣe rántí yẹ Rufus ni Ayọ̀lá ẹ jẹ́ kí n gbé yín tú àbàyè mò ń gbé yín tú àbàyè ni àtisídẹ́ǹtì ni bí ọ̀rọ̀ ìyá ayé àtisídẹ́ǹtì là ń ṣe lálẹ́ yìí àtisídẹ́ǹtì ni ó tún kúrò lọ́dọ̀ Rufusabe ó tún lọ gàràràràràrà ó tún lọ bá Rufusabe Rufusabe fún lówó fún lówó ó exploit Rufusabe débi pé ìgbà tó ma máa ó tún ṣe ṣó fún Rúfúsábè gbàm ó bú Rúfúsábè Rúfúsábè ìgbà tó kúrò lọ́dọ̀ Rúfúsábè ó tún bọ́ sọ́dọ̀ Làfúkì yèyé omi yèyé o yèyé ìpèsè omi Làfúkì la cream yèyé ìkòròdú ó tún bọ́ sọ́dọ̀ Làfúkì ó tún jẹ́ jẹ́ jẹ́ ṣe rántí ìgbà tí Làfúkì ṣe bẹ́ẹ̀ dé létí omi ṣe rántí òun ló kọ́kọ́ débẹ̀ tó ń ṣe fídíò ó bú gbogbo ó bú ewé ó bú ayé ó bú gbogbo wọn ó tún bá làfúnkì jẹjẹjẹjẹjẹjẹ ó tún jẹ làfúnkì pa ó jẹun anywhere tẹ bá ń gbọ́ anywhere bẹ̀lẹ̀ face youth leader ló ń jẹ́ bẹ́ẹ̀ youth leader èmi ò bá youth leader jà ọ̀rẹ́ mi ni youth leader ṣùgbọ́n antecedent youth leader là ń sọ lálẹ́ antecedent youth leader là ń sọ ó tún jẹ lọ́dọ̀ làfúnkì títítítítí ó tún bú làfúnkì ó tún kúrò lọ́dọ̀ làfúnkì ó tún bọ́ sọ́dọ̀ Fúnmi Beauty World ẹ máa mi mú pen and paper kẹ́ máa kọ antecedent yẹn sílẹ̀ bí àbíkẹ́ ò rántí gbogbo antecedent yẹn mo ṣe ń ran gbogbo yín létí èmi máa ń gbàgbé o mo ti dáríjì everybody o because ṣẹ́rí ìdáríjì yẹn gan ọlọ́run ló ní ìdáríjì lọ́wọ́ ogun ò ń borí àwa ogun ò lè ó lè jẹ́ lómi ló gbé lọ kóòtù ẹlòmí ló gbé lọ sẹ́wọ̀n ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ yẹn náà lọ́lọ́run rò pò ló fi ń fìyà jẹ wọ́n ọlọ́run máa fìyà jẹ wọ́n ní antecedent ni ó tún kúrò lọ́dọ̀ làfúnkì yeye omi yeye o ó tún bọ́ sọ́dọ̀ Fúnmi Beauty World ah ti Fúnmi Beauty World yẹn ló leju. jù ṣe rí gbà youth leader lọ sọ́dọ̀ Fúnmi Beauty World O ṣe show live show o wa ní shop nínú ẹ̀ ń dùn ọ̀fun ló ń jẹ́ ń jọ yẹn wọ́n ra ráìsì fún wọ́n rọ̀ fadà fún wa ti adalu fún wọ́n fún lówó báàgì méjì báyìí ló fi gbé butter bọ́tà nínú ṣọ́ọ̀bù Fúnmi Beauty World ṣé ń gbọ́ mi tí Fúnmi Beauty World bá ti ń ṣe show báyìí ó máa gbé ṣòyìn ó máa sáré ba ṣí ẹ̀ àǹtí mi àǹtí mi anywhere bẹ̀lẹ̀ fèsì ni youth leader anywhere bẹ̀lẹ̀ fèsì ni ibi tán bá ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́mọ ò bá àti ṣoore fún wọn nígbèésí ayé ẹ̀ ṣé ń gbọ́ mi ibi tán bá ti ń jẹ ni ìgbà tá àǹtí fún mi yẹn ó wá gbàbọ̀dẹ̀ fún àǹtí fún mi youth leader ò ṣẹ̀ṣẹ̀ bá lọ sẹ́wọ̀n youth leader ò ṣẹ̀ṣẹ̀ máa lọ sẹ́wọ̀n fẹ́ wọn ló gbà ní tẹ bá gbọ́ fẹ́ wọn ló gbà youth leader ni ó wá à ah! gbogbo nǹkan tó mọ̀ nípa àǹtí fún mi ìgbà ayé làǹtí fún mi ń fẹ́ bọ̀dà jìgólò tó wà lamẹ́ríkà yẹn ṣe rántí ẹ ní tẹ́nítì kà ìkà ò ní tẹ́nítì lórúkọ jésù bí youth leader ṣe close mọ́ àǹtí fún mi àṣé òun gangan ló tún wá gbàbọ̀dè fún àǹtí fún beauty world gbogbo àwọn ẹ̀ẹ́sì bọ̀dá táǹtí fún mi fẹ́ yẹn ó bá lọ bá wọn dọ̀rẹ́ ó bọ́ta ó ṣe ṣòfà àǹtí fún mi ó bọ́ àǹtí fún mi kò sí nǹkan tí ò pé àǹtí fún mi tí n bá ń ro tàǹtí fún mi yẹn lásán ah ẹ̀yin tọ́lọ́ máa fìyà jẹ pọ̀ lórí social media yìí o because àǹtí yẹn jẹ́jẹ́ ló lọ kò ṣe ẹ̀yin kò ròyìn kò sí nǹkan tẹ́ ẹ̀ fi àǹtí ìwé tán láyé yín kò sí nǹkan tẹ́ ẹ̀ fi wé tán youth leader ló kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ló kọ́kọ́ gbé story àǹtí fún mi wá sórí social media ṣé ń gbọ́ mi ó tún lọ gírígírígírí ó kúrò lọ́dọ̀ àǹtí fún mi ìgbà tó ṣe gbogbo ìtàn ó tún kò lọ́dọ̀ àǹtí fún mi sorry sorry mo ti gbàgbé ìgbà tó wà lọ́dọ̀ àǹtí fún mi ṣẹ́ ń gbọ́ mi ìgbà tó wá ṣe kí ẹ̀fà àǹtí fún mi tó tú gbogbo àṣírí wọn tó sọ oríṣiríṣi ó parọ́ mọ́ wọn ó náà ń ṣe nǹkan sínú cream ah, àti fún mi gbogbo bíi tẹ́bá àlẹ́ ni ọlọ́run ìjọ mímọ́ ọlọ́run sẹ̀lẹ̀sìà agbẹ̀yìn lékè lójú ẹ̀mí ìbà ní gbogbo àwọn ọ̀tá yín máa ti lá erùpẹ̀ ilẹ̀ bí àdúrà sẹ̀lẹ̀sìà ó sọ pé àwọn ọ̀tá wa yóò lá erùpẹ̀ ilẹ̀ lójú ẹ̀mí yín lójú ayé yín báyìí ni gbogbo ọ̀tá yín á ti léwu pẹ̀lẹ̀ àdàbí tẹ́ bá kọ́kọ́ wá fún wọn bọ́ tẹ́ ẹ̀ bá ti wá fún wọn gbogbo àtisídẹ́ǹtì yìí ó máa ṣẹ lórí wọn ni ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. ah àǹtí yẹn ké àǹtí yẹn wá wà force wọn wá lọ fi ọlọ́pàá mú ẹni tó bá kọ́kọ́ fọ ọlọ́pàá mú youth leader láyé yìí àǹtí fún mi ni àǹtí fún mi kọ́ ló wà fọ ọlọ́pàá mú o ó wá yírọ́ ó sọ pọ́kọ àǹtí fún mi ex àǹtí fún mi ó lè ó lóun ló rán òun iṣẹ́ kóun gbé sórí àǹtí fún mi síta bínú ṣe bíbọ̀dá yẹn nìyẹn bíbọ̀dá yẹn ṣe lọ mú youth leader nìyẹn wọ́n mú youth leader ṣe mọ fọ́tò kan báyìí tó wà nínú ilé tó wọṣọ tíṣẹ̀tì báyìí ìgbà tó lọ mú ni tó lọ àárẹ̀ sí ẹni ṣe ti rí pé youth leader ó ti fẹ́ wọn lògbà tí pé ẹ love and like tẹ́ ẹ̀ bá love and like máa kó lórí social media máa kó lórí Facebook tó tẹ́ ẹ̀ bá love and like máa máa rò wípé ẹ wà interested ìgbà táà ti fún mi máa kọ́kọ́ fọlọ́pàá mu I'm talking about four five years ago Abiko kò jumoke yín Jùmọ̀kẹ́ antecedent ni antecedent ni nǹkan tá youth leader antecedent ṣé ń gbọ́ mi ìgbà tá à ti fún mi wá mú jọ yẹn àwọn wèrè tán máa ń sunkún kiri náà tán láyọ̀ látàárọ̀ dálẹ́rí ó sáré bọ́ta ah, bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àǹtí fún mi nìyẹn ìyẹn aṣẹ́wó tó re tọ́kì ṣé ń gbọ́ mi aṣẹ́wó re tọ́kì wá bọ́ta ṣe pé yẹn mọ bó ṣe manipulate ó bọ́ta ó nítorí pé àǹtí Fúnmi arrest Jókòtádé ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú àǹtí Fúnmi ah ah ah mi kì í fẹ́ rántí Jókòtádé ó bá tún ṣó oníwòwò ìyẹn youth leader ó tún bọ́ níwòwò jà wọ́n jà tó búra wọn gan sorry bó níwòwò ṣe gbèjà ẹ̀ ó tún ó lọ join ní tíìmù àwọn oníwòwò ó tún join tíìmù àwọn oníwòwò ó máa máa bú gbogbo èèyàn ìgbà tó yá ọlọ́run tún dá àárín wọn rú ìmọ̀ríta mẹ́ta ò kí ń jọ ìmọ̀ àwọn táwa ìmọ̀ ẹni bí kò ní jọlé wa lórí lórúkọ jésù èdè àìyedè pam ọlọ́run tún jù sí wọn láàrin òun àtọ́níwòwò tún jà ṣe rí pé mo update pé oníwòwò ti balẹ̀ jẹ́ ó ti bọ̀dọ̀ jẹ́ kò sẹ́ni tó máa dúró fún un ṣe ń gbọ́ mi òun àtọ́níwòwò tún jà ìyẹn youth leader so around the world gbogbo ayé ló wá bájà a ṣàmà fò kiri oníwòwò jẹ̀rẹ̀ ṣàmì pé yẹn mọ bó ṣe máa ń bó ṣe bá ń ṣe mùmú bọ́tì ní wọn tó níwòwò bá ti bú wọn á tún mú kéèkì tó bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ á lóun fún wọn kéèkì oní um, um, youth leader á tún bọ́ta inú àdùn àbúrò mi ní àní anywhere bẹ̀lẹ̀ fèsì ní youth leader anywhere bẹ̀lẹ̀ fèsì ní oníwòwò wa ń ẹ̀ báyìí upside down upside down wọn á búra wọn wọn á tún ṣe all of a sudden ó tún lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó tún lọ fò mọ́ àwọn ayé padà ó tún wá ní problem kan gbà kan mi ò mẹ́ni tó gbé lọ sí court àwọn ayé dáwó fún gan wọ́n dáwó fún gan ewé ti dáwó fún rí ayé ti dáwó fún rí oníwòwò ti dáwó fún rí rufusabe ti fún lówó ó ti gbowó káàkiri káàkiri káàkiri ọlọ́run tó máa wá ṣe lóore ibi tí ó ti lọ mọ̀yà olówó nìyẹn kò dẹ́ ṣe kó dédé mọ̀yà olówó Yetunde ló jẹ́ kó mọ̀yà olówó Yétúndé Yétúndé Queenberry òun ló mú mọ̀yá lówó ó lọ sunkún bá Yétúndé náà ni pé ìyá yìí pọ̀ ṣàánú mi mú mi mọ̀yá lówó Yétúndé ṣàṣàánú Yétúndé mọ̀ mọ̀yá lówó ṣọ́ọ̀bù gàrí ṣọ́ọ̀bù oúnjẹ lọ́kọ́kọ́ ṣí fún wèrè òróró ṣọ́ọ̀bù sàn wọ́n ti pa wọ́n bá fàwọn ọmọ ẹ̀ sí skul wọ́n ṣí ṣọ́ọ̀bù pàrágà fún ẹ wá bá mi wò ṣé tó bá jẹ́ owó youth leader ló fi ṣe gbogbo àwọn kínní ṣáà máa jà ṣé a máa jà tó bá jẹ́ pé lágùn ẹ̀ ló fi mọ́ ọmọ lọ sí school youth leader wà nílé ọkọ o àtọ̀hún àtọ́kọ ẹ̀ they have no responsibility on their children wọ́n support ẹni láti jọ tó ti wá sórí social media débẹ̀ wọ́n ti mú látànà sí àbátìjẹta ó ti wà ní kirikiri mo máa ń sọ kiri kan láyé yìí ẹ máa love and like omi ìrí love and like mọ́ o ṣé ń gbọ́ ó